الحمد لله الذي خلق الإنسان من في أحسن تقويم وفضله على كثير ممن خلق تفضيلا ọdúpẹ́ fún ọlọ́run ọba adẹ́dá yóò sí adẹ́dá bí irú ẹ̀ kò sóní sí ọwọ́ kan bí irú ẹ̀ wọ̀fọ̀dọ́là wọ́n alákẹ̀tẹ́ rẹ̀ mímọ́ nìkan làkọ̀tọ̀ fìlà ọlọ́run kan wá dá ọmọ ènìyàn wọ́n wá dáadáa ju ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá tó dá lọ ọ̀hábà láwo làákì ó jogún làákà ìfọ́mọ èèyàn làákà yìí ìsàtọ́ra ayẹm dáza bíi alìbàháì òun la fi ń mọ èèyàn tó sí ẹranko ìmọ̀ àtọ̀dọ̀ ọlọ́run la fún àwọn ẹranko làákà yìí la fọ́mọ èèyàn lìyá àrífàbí rọ́bà owó ayélujára kàbí ìmọ̀sọ́ ọ̀lẹ́hà òun ni ó fi máa mọ ọlọ́run bá rẹ̀ láàfin pẹ̀lú olùjọ́sìn ìní ó sì fi máa nfààní ayé rẹ̀. وإن أحسن العمل في هذه الدنيا كان تكريمه موصولا في الدنيا والآخرة tó bá ti sẹ́ẹ̀rẹ̀ tọ́lọ́n yọ́nú sí yóò jẹ́ pé pípánlé tọ́lọ́n bá pánlé pẹ̀lú dídá yìí ó ti lájọṣepọ̀ pẹ̀lú ìsẹ̀mí ayé ẹ̀sọ̀lẹ̀kìyà náà وللآخرة أكثر درجات وأكبر تفضيلا ní ẹ̀ma ṣiṣẹ́ tí ó fi jèrè àlìkìyàmà tí èsè pé gbogbo gbúgbọ́núgbọ́n lẹ́yìn ẹ̀ iṣẹ́ ayé nìkan ló fi ṣe irú ẹni bẹ́ẹ̀ títí ẹ̀ lájọṣe àjọṣepọ̀ pẹ̀lú àlìkìyàmà á ọ̀nlọ́lá rẹ̀ mọ̀ pé o nínú sátúlẹ̀ sọ̀rọ̀ ayàtọ̀ tí wọ́n wà lálẹ́ ààfẹ́rọ̀ ṣe ẹlọ́jọ́ ìgbéra rẹ̀ kìhámà á fi bárò dárò dáadé òun ní ipò tó ga jù tọ́mọ èèyàn lé tí máa bá wà á ti bárò sáfùgbé ìlà òun lọ́lá tá a fi fún tó ga jù lọ́lá ìyẹn ni pé mo gbọ́n mo kẹ́kọ̀ọ́ mo nípò mo láfẹ́ mo lọ́lá kì í sáyé ló parẹ́ sí ó ní líǹkì pẹ̀lú ọjọ́ ìgbéra rẹ̀ wà ní àṣà àlẹ́ àmàlà tọ́mọ èèyàn bá wá ṣiṣẹ́ bí wà á yí ga àkìlà tó gbé làákà ìsọnù

ẹ̀yin ọmọ ìyá mi náà islam ìtàkùlọ́ tààlà ẹgbẹ̀rún ọlọ́run ọlọ́run ọba tó dá yín tó sì yàwòrán yín láwòrán tó rẹwà ìntàwà náà ń fẹ́ tó ṣe déédéé ìntà ń fẹ́. yà ayú al-insanu ma gharraka bi rabbikal karim ìwọ ọmọ ènìyàn kìí ṣe tó fún wájú padà kó lọ́dọ̀ ọlọ́run kìí ṣe tó sa ìmọ́re ọba tó ṣe pé alladhi ọba tó fẹ́ pé irú àwòrán tó wù ọ náà ló fi ọ dá kí wọn náà fi ráwọn àwòrán mi kó sì ráwọn ẹ̀dá mi tó jẹ́ kọ́ lọ́nà bá kan wà lé lórí wọn tó tún tẹ̀ wọ́n ìsàbẹ̀ wa. fi ayé sọ̀rọ̀ náà ṣá àárọ̀ kẹta ọba tó gbé ọka orí àwòrán tó rẹwà tó dáa ọ náà nìjọ́mọ ènìyàn naam innaka ayyuha al-insan murakkabun min a'dha' àgbé oríkèéríkèé ara rẹ̀ gunra wọn ọ̀kúlù ogun mink kó lè kọ̀lé amẹ́lì kọ́ gbogbo oríkèéríkèé kọ̀ọ̀kan láti dá fún sẹ́kàn pàtàkì tọ́lọ́run fẹ́ kó ṣe. fàyídà amadu báyìí kàlẹ́ òdì kà á tọ̀lẹ̀ amẹ́lì torí kí n bá ti ṣàìsàn iṣẹ́ rẹ̀ ti bàjẹ́ nìyẹn iṣẹ́ oríkèé yẹn ti bàjẹ́ nìyẹn. fàyídà amadu dọ́kì yẹ tọ́wọ́ bá ṣàìsàn kà á gbàrọ̀ mí ní alibati kò sí gbà nǹkan mú mọ́ nìyẹn àṣírí gbogbo ẹ̀ náà tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọ́n yẹ kórìíra náà kò ṣẹlẹ̀ mọ́ nìyẹn wọ́n ibà mọ́tòdọ̀lù kọ́lù ibi tá à ń lọ gan nìyẹn tọ́kàn bá sá ìsàn délé máa á sí pẹ̀lú mímọ́ ṣẹ lọ́hùn tà á dára nínú òfin ìlú olùkọ́ iṣẹ́ tọ́lọ́hùn ran kò ní ṣeé ṣe mọ́ alẹ́dì kóòlù kọ́mìnà àjùlé iṣẹ́ tá a ti torí ẹ̀dá nìyẹn wàhùn wàlẹ̀ ẹ̀lmù wàlẹ̀ hikmọ̀tù wàlẹ̀ máàrífà wàhùn kò ìwà ìbàdàtì òun náà ni kó mọ lọ́hùn ó sì sí lọ́hùn tọ́kàn bá ti ṣàìsàn eléyìí ò ní ṣeé ṣe mọ́ ẹ dákun ẹ mójú tọ́kàn yìí wàmọ́rọ́dún kọ́lbì ó wà dáwòlù rọ̀dọ́ọ̀lù ó wà mọ́rọ́dún kàfí ọkùnrinláyà rẹ̀ fowó sọ ẹ́bù àìsàn tọ́kàn sì máa ṣe àìsàn yẹn máa lọ síbi àìsàn tá à ń pè ní bí máa da àìsàn tá à ń pè ní kò gbóògùn gbà míì ọ̀nìyàn àbòbílà ọ̀rọ̀ kọ́mọ́sà àgbà wa kó sáàbò ẹ̀bùn wa tọ́lọ́kàn sí lè mọ́mọ́ kọ́kàn òun ṣàìsàn yẹ́kù yohane tí ó kú yè tí ó gbàgbéra wàyìnà àrọ́fà tó bá ti mọ̀ ń gbà míì sọ̀nba àlẹ́ ìsọ́bùrù aláàmọ̀ra ọ̀rọ̀ ti dà wá ìlú oògùn tá a fẹ́ lò fún pé kó gbé mi àmọ́ ilé lára aláìsàn yẹn bẹ́ẹ̀ sàn ara mi òun náà ni torí pé kí ni yàrá dà wá àhú torí oògùn tá a fẹ́ lò fọ́kàn tó bàjẹ́ tí ò mọ lọ́hùn yìí mùkálà fàtò ìhàwá oògùn pé kó fi yapa àfẹnú ẹ̀ ó gbé fẹ̀nú jùlẹ̀ làfẹ́ lò yóò gbé fẹ̀nú jùlẹ̀ kóògùn yẹn tó lè ṣiṣẹ́ ìfẹ́ inú pọ̀lọpọ̀ àwọn yẹn sì mú lọ́lọ́hùn àbí ìgbà tí ẹ bá sọ lọ sọ́bọ̀ kọ́lá Allah ọlọ́run wí ẹ̀rí ni kọ́lá Rasul ọ̀lànà wí sallallahu alaihi wasallam ni tó ní ti ilẹ̀ sọ yẹn lónìí yóò bá ní bí wọn ti ṣe tòun kò yí padà. ọkàn ni mọ́líkùlì àgọ́ ọlọ́ba gbogbo ara wọ́n mọ́ dárò sí ha ni gbòǹgbò oríire gbogbo ara lórí burúkú ẹ̀ wọ́n mọ́ dárò sọ̀lá ìhà áwọ́fàsárì ha ni gbòǹgbò dídá gbogbo ara àtìbàjẹ́ rẹ̀ lójútì ọlọ́run ti sọ sallallahu alaihi wasallam pé àlà inna fil jasadi mudga bá a sí ẹran kan bẹ lára ìdá salahat salaha jasadu kullu tó bá dá gbogbo ara dá ọ̀yẹ̀dà fásàdà tó bá bàjẹ́ fásàdà jasadu kullu gbogbo ara bàjẹ́ aláwáyẹ̀ kọ̀ ẹ̀gbọ́ o bá a sí ẹran náà lọ́kàn yín o àdíìsì yìí jẹ́ ẹ̀rí tó gbọ̀ngbọ́n fún wa àlà anna salahi salahi a'malil abdi bi bọ́kàn yẹn bá ti rí bọ́kàn yẹn bá ti dáa sí níṣẹ́ rẹ̀ ó sì dáa sí. wà á nà fasada àmàlì abdi àti pé bísí ọmọ yìí ó bàjẹ́ sí ẹ̀bàjẹ́ àtàrà àti màá di ọkàn rẹ̀ ní fasadi qalbi wàlùkọ́lùbù sọ́ọ̀lẹ̀hù ọkàn tó dáa wàlùkọ́lùbù sẹ̀lì onúlọ́láàfíà alẹ́bí láyán fáwọn ìndàlọ́ọ̀yọ̀ rẹ́yìn tí sọ́kàn mí tí ó wúlò lọ́dọ̀ ọlọ́ yawma la yanfa'u malun wala banun ọjọ́ tí dúkìá ò ní wúlò àkọ́mọ ọjọ́ náà illa man ata Allaha bi qalbin ẹni tó bá gbọ́kàn tó lálàáfíà padà sọ́dọ̀ ọlọ́run olùdálàáfíà àjọ náà nínú sáfù ṣàárọ̀ sura twenty six aya eighty eight sí eighty nine. ọkàn pín sí ọkàn bẹ tó lálàáfíà wọ́n wà sáà nínú làfáà tó ọ̀nà kòrò hàt tá a bá ń sọ kàn tó lálàáfíà yìí ẹ gbàgbé ń pa mẹ́tíkù láì à ń sọ̀rọ̀ ẹ̀sìn à ń sọ̀rọ̀ e, e, ẹ̀sìn àti àjọṣepọ̀ ọkàn pẹ̀lú ọlọ́run ọ̀bẹ lẹ́dàá ẹ̀ tó dáa ọkàn tó lálàáfíà ó lè jẹ́ párùn ara tó jẹ́ ti mẹ́díkù ń bẹ pẹ̀lú ẹ̀ tí ó sì lálàáfíà tó pegedé lọ́dọ̀ ọlọ́run níbi ìlànà ìjọsìn ọkàn kejì alikọ́lù ìdùmáyì tó ọkàn tó ti kú bẹ lára ẹni tí ń rìn lọ lórí ilẹ̀ èèyàn ń rìn lọ ń lọ ń bọ̀ ó ń jayé ó ń sẹ̀mí ṣùgbọ́n kan rẹ̀ láàyè àtàbí kò sí ààyè ńbẹ kò mí fúkẹ́fúkẹ́ eléyìí ń sọ pé ká tó lọ kàn yín sáré ìtọ́jú gbẹ̀gbẹ̀ wọn sí ìdòkú ọkàn ìkú ń pa ayé ó kú ń pa àlùkìyàmẹ̀ mi fatinú ń bì níyàwó basirun nakidun ó gbọ́núgbọ́n lẹ́yìn nípa ayé ó mà yín nìwà ó mà yín nìke ó mà yín nìwà ó mà yín nìke ṣùgbọ́n nípa ẹ̀sẹ̀ rẹ̀ mùsàbálì ìlú nàìjíríà ní mùsàlá fílùmù ó fọ́ ọ́nú kọ́ra kọjá àlà nípa ìsìn ẹ̀ ọkàn kẹta òun ni alikọ́lù mọ̀rí ọkàn fi ń ṣàìsàn òun ni kọ́lù tó gbé àrùn bẹ lára náà alikọ́lù kọ́lù tí àrùn bẹ lára ẹ̀ yìí ọ̀rọ̀ ẹ̀ ń lọ síbi bákan méjì òun lọ kà tó ṣe pé ọ̀rọ̀ ẹ̀ ń lọ síbi ìmọ̀ ìlà sàlámà nínú kó lálàáfíà àó ìmọ̀ ìlà ilẹ̀ àtọ̀bì nínú kó jẹ́ pé ó sì jẹ́ kó parun ó bá bí àìsàn yẹn parun wọ́n wá náwọn sábàbí tọkàn fi máa ń sáìsàn sísì máa ń sọ sísì máa ń lálàáfíà nínú àwọn sábàbí tó jẹ́ pé ọmọ èèyàn máa ń fọwọ́ rẹ̀ fà ní àtìbáàbì àyàfi kọ́lbì tí ó jẹ́ pé ọkàn ó fi lálàáfíà àlèkìbáàlù alàlọ́ọ̀hí wàtìláwà tòkìtàbì yìí wàtàdàbúrì yìí wàtìbáàlù bìdìsìrì kọ́ọ̀lá tààlà الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن súrà kẹtàlá àyà twenty eight sọ́tò rà ọlọ́run ní àlẹ́dínà àmọ̀nù àwọn tí wọ́n gbọ́ lọ́nà bá gbọ́ lódodo pàtàkìmọ̀ inú kòlóòbò òun gbèdékèrè là tọ́kàn wọn balẹ̀ látara ìrántí ọlọ́run àlà ẹ̀fẹ́ tí kẹ́ gbọ́ èèyàn gbèdékèrè là ìtàkùnmọ̀ inú kòlóòbò ọkàn tí wọ́n ní tí wọ́n pè ń kákìyèsí pé ẹ̀sìn náà ń tẹ́ ní ìbalẹ̀ ló fà ní òde ẹ̀sìn náà kò lè balẹ̀ títí yóò fi sí lọ́hùn nítorí pé ibi ẹ̀sìn ọlọ́run ìbàlẹ̀ ọkàn wà. torí náà ọkàn máa ń fi ẹ̀mí eré ní ìtìbáàlì ní àlọ́lọ́ ìwọ̀ tìláwà sí kíkà àdì níbi dídójúkọ ọlọ́run àti sísan àti gbọ́rọ̀ ọ̀tọ̀lọ́run. inú àyà míì إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم dájúdájú àwọn múmi ní òdodo àwọn làwọn tó jẹ́ pé tá a bá dárúkọ Ọlọ́run tá a sọ̀rọ̀ rántí ẹ̀ tá a sọ̀rọ̀ ìkẹ́ ẹ̀ tá a sọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀ tá a sọ̀rọ̀ títóbi ẹ̀ wájú láti kúlú ògùn ọkàn wọn ó gbọ̀n wàyí dáa tó lè yẹ sí alẹ́ yìí nínú ààyà tó bá ka ayé ọlọ́run fún nínú alukur'an kẹrin záadá ti hun ìmánà ìmánì wọn lè kún wọn àlárọ̀ bí nínú yàtà wọn kẹrùn ọlọ́run bá náà ni wọ́n ti gbára lé sọ́dọ̀ ń pàlì nìyẹn sọ́dọ̀ kẹjọ ayà kejì bákan náà nínú alukurani alámúyá àmì nílẹ̀ bí na ámànú ọlọ́run ní kéèké àsìkò ti tó ó tọ́ ó mọ̀ sí yẹ ní gbogbo olùgbàgbọ́ òdodo àrùn ṣàkóso àkúlù ohun ìdí kiri ńlá ó jẹ́ ká bá ìrántí ọlọ́run nínú ọkàn yín ó jẹ́ pé ẹni tó rú gbágbá mọ́ ìrántí ọlọ́run lẹ́gbẹ́ tẹ́ bá jẹ́ mú mi òdodo wà mẹ́rin ẹ̀fẹ̀ rà mẹ́rin àtòdodo tó lọ́run bá sọ̀kalẹ̀ wà mí الاستماع إلى المواعظ والتذكير والمحافظة على صلاة الجمعة والجماعة nínú nǹkan tí jẹ́ kọ́kàn balẹ̀ tí jẹ́ kó máa sẹ̀mí rẹ̀ fún gbogbo ẹnìkọ̀ọ̀kan tí ń gbọ́rọ̀ òun ni mujálà sátò sọ̀lẹ̀ hìn kẹ́ ẹ wá alábàárìn rẹ̀ kẹ́ ẹ sì jìnnà sáwọn alábàárìn bì gbogbo ibi kíbi tọ́nu yẹn bá wà láyé yóò lálábàárìn bẹ́ẹ̀. àwọn èèyàn kan bẹ tí wọ́n jẹ́ ní ọlọ́run tí wọ́n jẹ́ olówó ni wọ́n jẹ́ olówó alábàárìn wọn tó bá jẹ́ pòkì nínú òwò ṣẹ̀rí àgbàfẹ́ amọ́tajà fún wọn ṣùgbọ́n kò sí kàkà tó pa wọn pọ̀ ju ẹ̀mọ́jà wa ẹ̀gbowó lọ lọ́ba parí ẹ mọ̀ kí èsì tí alábàárìn wọn lójú ọ̀nà tàbíyámọ̀ ẹni ọlọ́run bí wọn ní mọ̀ jẹ́ èyí ò mọ alábàárìn lọ́jà èyí ò lọ́bì èyí ò nílé ẹ̀kọ́ èyí ò ní lóko èyàn ní yóò sẹ̀mí ayé ẹ̀ gbogbo alábàárìn yẹn ni ọlọ́run tó fẹ́ sórí ẹ̀yà sàkíyàmà pátá òun lẹni tó bá wà lójú ọ̀nà ọlọ́run bá tó ṣe sàkíyàmà ojú ọ̀nà tẹ́lẹ̀ ọlọ́run àti sínú sànádì sallallahu alaihi wasallam torí àwọn alábàárìn wọ̀nyẹn tó yẹn bá sẹ̀mí ọlọ́run tí wọ́n jẹ́ ẹni tí nílànà wọ́n máa ń mọ sẹ́ni ọlọ́run bá pẹ̀lú ẹ̀ ni ó mọ sọ fún yàn pé èmi ò jẹ́ ká lọ sí ọ̀dọ̀ lágbájá lọ rajà àsìkò sọ láti fi fẹ́ ètò kì í dáyìn lóhùn o. alábàárìn tí ò sí lójú ọ̀nà ọlọ́run gbọ́dọ̀ mọ̀ pé ojú ọ̀nà ọlọ́run bá nìwọ́ wà àwọn kan ni wọ́n wọ ọkọ̀ lójú ọ̀nà ọlọ́run tí wọ́n ní àbáfẹ́ sórí rẹ̀ àtàkì àná nígbà tí wọ́n bá rí wọn fà sójú ọ̀nà ọlọ́run. ọlọ́run ní nínà fi kọ́lífì sàmàwá dídá sánmà àti wàlúhàbù àfilẹ̀ wàtílà àfilẹ̀ ilé wa náà àti bóòrùn ṣe ń lọ tọ́sán náà ń lọ tí wọ́n ń dé tí wọ́n ń lọ wàlìfoleke lẹ́tí sájẹ́rẹ́ ìfẹ́ ìgbà àtọkọ̀ ojú omi tí ń rìn nínú omi ńlá bí máa yà ń fàhùn náà pẹ̀lú àwọn àǹfààní tí wọ́n ṣe fáwọn èèyàn wọ́n máa àrùnzálàwọ̀ omi náà sàmà yìí mímọ́ agbonitọ́lọ́ wa ń sọ̀ka láti sánmà sí jòjò fa ahíyá bí arúgbó bá dàmú fi hà tọ́lọ́ وبث فيها من كل دابة tọ́lọ́hún sì mú àwọn dábà tó pọ́n wọn ká sórí ilẹ̀ náà wá sọ́sọ́rí efere ya káfẹ́fẹ́ náà ń lọ bí ń bọ̀ ní ń lọ wájú sí ilẹ̀ yìí wọ́n sáà abẹ́lé musa kọ àtàtẹ́gùn ẹ̀sùjò tó nà gbalaja bẹ́yìn náà sámà ìwà lọ́wọ́ sísámà àtìlẹ̀ làáyá sí ní kọ́ omi yìí yá àpérò gbogbo ẹtí làákà ìbá bẹ fún ìyẹn ni pé ọkàn rẹ ń ṣiṣẹ́ yóò mọ ronú táwọn kan wọ̀nyí díẹ̀ nínú àwọn àmì Ọlọ́run àtàwọn ayé Ọlọ́run Ọlọ́run bá kà yìí tó pọ̀ rẹpẹtẹ nínú ayé Quran ayé èyí tá à ń fojú rí àtàyà èyí tá à ń fetí gbọ́ gbogbo ẹni tó mọ ronú sí tọ́lọ́run bá kà yìí láti fi mọ Ọlọ́run ni o yóò jẹ́ fọkàn wọn sẹ̀mí ọkàn wọn ò dòkú. wà mí àsùbáàbí hayati kùlù nínú àwọn sábàbí tí ọkàn fi máa ń sáyẹn tí máa ń sẹ̀mí rẹ̀ ó ní ọ̀rọ̀ tọ́lọ̀ tó sọ pé fàkà ayé kọ́ríyá ti ń áhẹ́lákí náà ha wáyìyà zọ́ọ̀lìmà tún fàyíyà kọ́ wíyà tún ní alẹ́ òṣìṣẹ́ wàbí rí mùákọ́lá wàbí rí tí sí rí fàkà ayé mi àlàkìnáhà wáyé àzọ́ọ̀lìmọ̀ ó ń bẹ ó sì pọ̀ rẹpẹtẹ nínú àwọn iye àwọn ìlú tá a parẹ́ wáyé àzọ́ọ̀lìmọ̀ fàyè àkọ́wé àtùnì àlá òru síha tí wọ́n wó kalẹ̀ tán pátápátá tí wọ́n ò já láàyè mọ́ torí kí ni wọ́n jẹ́ zọ́ọ̀lìmọ̀ èyí túmọ̀ sí pé àwọn ọkàn tó jẹ́ lábòsí ìpamọ́ a máa fún wọn afalẹ̀míyẹsí rúùfì ọ̀gbọ̀n ẹ̀rìn lórí ilẹ̀ ní pátákóònà láhùn kòlòògùn ìyá bílóònà bí ha kẹ́ fi lọ́kàn kẹ́ ọkàn yín ó ṣiṣẹ́ ọkàn yín tó bá láta ìdọ́gba àwọn àdá àdánù yasmẹ́rún nàbí ha àbẹ́tí máa gbọ́rọ̀ fa iná aláàtà àmàlẹ̀ àbùsọ̀ ojú ìfọ́ wàlá kí n tá àmàlẹ̀ kòlòògùn lẹ́sìn fi sùdù ọkàn tí ń bẹ nígbàyà ní tọkàn bá ti fọ́ náà lójú fọ́ làwọn tó fọ́jú ìta ni wọ́n fi lójú onú sáfi ń sin lọ́hùn àwọn òrí kúráǹkà wọ́n sì retí gbọ́rọ̀ lọ́hùn wọn òrí kúráǹkà nígbà tí wọ́n bá ti máa ń kà kojú tó fọ́ ó ṣeé ṣe kí wọ́n mọ̀ ń kà pẹ̀lú kíkọ́jú náà táwọn tó tó kọ́jú tí wọ́n tó mọ̀ ń kà pẹ̀lú kíkọ́jú wọn subhanallah wàlà hawla wàlà quwwata illa billah àmọ́ àtibáàbò mọ́ọ̀tù kùlù ṣùgbọ́n sábàbí kọ́kàn ó Famina ìrọ́dù ha à ń yìí ha nínú ẹ̀ ní káyọ̀ káwọn ni wọ́n fẹ́ gba òdodo bá a dàmà rẹ̀ fàtíà nígbà tí èèyàn ti dá wọn kí èèyàn fẹ́ gbà pé kí èèyàn tó máa kó tó máa ja òdodo yàn lẹ́yìn gbà tá a ti dá wọn ọlọ́run ní falámà záago nígbà tí wọ́n ikú bi bá ọlọ́run tún sọ wípé ọmọ ń sọ̀rọ̀ kú nígbà tí wọ́n mọ̀ òdodo tán wọ́n gbójú kó ń bẹ̀ sọ̀rọ̀ fọlọ́wọ́ kò ló bá wọn ọlọ́run bá gbọ́kàn wọn kó ń bẹ̀ lóòótọ́ bí anahun kọ́wọ́mú ńlá yàtọ̀ wúú orúkọ rò yé wọn. ọlọ́run tún sọ wípé ayò alẹ́dí na amánú sẹ́nibú yà ayò alẹ́dí na amánú sẹ́jìbú lílá ìdá dàákùn nígbà tọ́lọ́run bá pé yín àdòjíṣẹ́ rẹ̀ bí máa yóò yí ikun síbi tẹ́ ti fẹ̀mí re tọ́pọ̀ yóò fi lálàáfíà wa'lamu anna Allaha yahulu bayna al-mar'i wa qalbihi ẹ sì màmá dájú pé ọlọ́run lè dígà àgá mọ́ ọmọ èèyàn àtọkàn ẹ̀ ibi tó ń rò yẹn tó o fọkàn sí ibi tó ló lọ ọ̀lẹ̀ débẹ̀ o ọ̀lẹ̀ má débẹ̀ o o lè tẹ̀mí dìgbà náà tí wọ́n ń sọ pé à tọkàn wọn bá balẹ̀ á sí lọ́hùn yìí tó ń lé tó ìkọ́kùnrin balẹ̀ ọwọ́ rẹ̀ lè mọ̀tẹ̀ sábàbí kan sábàbí kan nìyẹn nígbà tí yẹn bá ti mọ̀ dodo ó ti ń gbọ́rọ̀ ọlọ́run ó ti mọ̀ pé súnà ọlọ́run àti tànàbí sọlọ́lá òsàlọ̀ sọ́là nìkan lèèyàn lè tẹ̀lé tó fìlà nẹ́ẹ̀dì ẹ̀sìn wáyé mo ń sọ fún ọmọ akẹ́kọ̀ọ́ kan mo ní mo kàn ní èdè kí n gbọ́ orun àǹsà níbi ìdáhùn ní tí mò ń kọ yín ẹ máa fojú sí o àti gbogbo àwọn tí mo máa kọ yín lẹ́kọ̀ọ́ mo ní sẹ́yìn náà pé ìwé bíi ọwá ìwé bíi awẹ́ méjìlá tẹ̀ ń gbà tẹ̀ fi ń ṣèdánwò yìí ẹlòmíì nǹkan ọgbà ẹ̀ pé tí tó ń béèrè ní ìsìn ibùn nínú wàhẹ́ẹ̀kì àti nẹ́kọ̀ kẹ̀ẹ̀sì kẹ̀ẹ̀ tó délé ẹlòmíì nǹkan ọgbà ẹ̀ tó ń gbàwé sí kí ló wà bàtọ́ ti bá ẹ̀ náà tó kò dáhùn béèrè mi kò sí bẹ́ẹ̀ yẹn lọ mo ní ẹlòmíì ń kọ èyí jẹ́ ẹlòmíì ń kọ tó kún yẹn ẹlòmíì ń bí ò bá gba a yóò gbà b nígbà tá ní ó ti lọ síbi ìbéèrè gan dàrẹ́ kódà mo ní bí ẹjọ́ nígbà míì ní ìbéèrè ní kíláàsì olùkọ́ ó sì kàwé báyìí àwọn akẹ́kọ̀ọ́ sì máa àìmọ̀kànmọ̀kàn lọ ẹ̀rọ àpè padà ó dà ta ló lè dáhùn béèrè yẹn eléyìí ti kọjá ní tá à ń sọ mo ní bẹ́ẹ̀ lẹ́lẹ́ òfin ti máa kàn kán lẹ́nu ìdánwò ìlà kan ìlà méjì ìlà mẹ́ta ọmọ mi ò fi dáhùn ló sì gba excellent ẹ̀rọ jẹ́ ká yá yẹn lò fún ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́run ní a ìwọ ní bí nínú tayé gan wọ́n fi a wọ́n fi ṣe option tó correct ìwọ mú bí ó sì sí wọ́n ní bí ọ̀làǹkà ìwọ́n mú dí ó ti sì í wọ́n ní mú kan nínú a b c d ó mú kankan ó ti sì í wọ́n ní mú ẹyọ kan péré nínú a b c d ọba tó mú gbogbo ẹ̀ ó ti sì í wọ́n fi àǹfóṣe kún wọn fàlà kò sí rúù ọmú súnà ọmú bídíà mọ́ ọmú tàwíìd ọmú ṣíríkù mọ́ ọmú ìdámọ́ lóòótọ́ lọ́wọ́ mọ́sálásí pé àlọ́ àkùbárò ọ̀tún rìn kan mọ́lẹ̀ ń sóògùn bú ó ń pẹ́ àkàtú burúkú ọmú a àti b àti c àti d nì àbí kò tẹ̀ mọ́mú kankan ò mú ọ́fíṣà kankan nínú pé ó sì mú kan tó gbà tó gbà pàṣẹ tó ọ̀bá tó mú kankan kí ni ìṣèwà jọra wọn báyìí ní ọ̀bá mọ̀ ní tó mú ó fi sí àwọn abiola ìdíyàwó ló ń tó gbà ó dìgbà tó bá mú é tó jẹ́ pòun gangan láàṣà kò sì kì í tó kulẹ̀ wọ́n tún only one tip only one ìwọ náà sì mọ̀ pé bẹ́ẹ̀ ló fi ló fi rọ́nà lọ ní rìsọ́ọ̀tì yóò ṣe pìrìsẹ́ǹtì lọ́dọ̀ ọmọ ádámà ọlọ́run wá ní ẹyọ kan náà mú o iná dínà islam pàápàá jùlọ yìí tẹ̀ ń kálù kúrán àdéhùn tẹ̀ ń gbọ́ nínú sóra kẹta àyà 19 iná dínà lọ́ọ̀ ẹ̀sìn lọ́dọ̀ ọlọ́run ali islam kí ló tó mú mi mọ́ òfẹ́ kí wọ́n yìn ọ́ wọ́n sì ti yìn ọ́ òsì ní ìkànnì lọ́dọ̀ ọlọ́run nìyẹn ọlọ́run tí ọlọ́run sì tó gbàgbọ́ oníkòpé méjì lọ́dọ̀ òun à ń bèlè pé mẹ́ta ìwọ́ sì ń bá wa ìwọ́ sì ń paná bí tẹ̀ onídàkọ̀ mara wọn àwọn àwọn abitọ́ kan ti máa dòkú nìyẹn àmúlùmọ́là àmúlùmọ́là iná ní àwọn yorùbá tó máa sọ pé alájàlú ò parọ́ wọn ní ò parọ́ wọn nígbà tí ń polówó ẹ̀wà àdàlú ló ń tà ìwọ tó o bá gbìfà náà ń bẹ nínú ẹ̀wà yẹn ó ti polówó ẹ̀ mọ́ àmọ́ nígbà tó lọ́run rán nàbí ìsọ̀rọ̀ ọ̀sọ́là ó ní kúlù lá ilaha illallah tufihu ọlọ́run bá náà tàn wá he has never created a confusion láàrin wa kò dárú dúdú kankan lẹ̀ pé la ilaha illallah la ma'buda bi haqqin illallah ẹ̀sìn àlọ́ọ̀ nìkan ẹ̀ má ti fi nǹkan mí lẹ́yìn ẹ̀ lẹ́ẹ̀kì rọ́nà lọ torí ẹ̀ ló jẹ́ gbogbo ẹni tó mú kan mọ́kan tó mú kan mọ́kan ìtẹ́sìn ọlọ́run bá tó làkalẹ̀ àti tí ó làkalẹ̀ òun gágá ti mọ̀ fóun lòún síra wọn látàrí gan bí wọ́n ti mọ̀. wàlùkọ́lùbù àlùmọ́yìtù ọkàn tó kú

sura keje nìyẹn aya one seventy nine wàláhùn àdánù ńlá yasma'un biha wọ́n lé títí wọn fi gbọ́tọ̀ lọ́hùn wọn àfi rí na wọn àfi ṣe làákà yẹn wọn àfi gbọ́tọ̀ lọ́hùn yẹn wọn àfi gbọ́ yẹn wọn àfi gbọ́tọ̀ lọ́hùn ni o ìtumọ̀ aya yẹn nù torí wọ́n gbọ́rọ̀ wọn àfi gbọ́tọ̀ lọ́hùn ni wọ́n ní làákà yìí wọn àfi rìn wọn àfi rìn lójú ọ̀nà ọ̀tọ̀ lọ́hùn ni wùlá ìkàkálẹ̀ àníyàn bí ẹran làwọn yẹn bá ní hum àdọ̀lù kódà ó burú fún wọn jẹran lọ òlà ika hum olùwọ́ fìlú àwọn akọ́nukọ́ra nìyẹn. wà má akitẹ́rù nínú ọ̀nà tí má akitẹ́rù akitẹ́rù haram ti wá sí nàhàdá nínú ọ̀nà tí ọ̀kan fi máa dòkú òun ni jíjẹ haram jíjẹ haram ẹ̀sùn gbogbo ti wá pọ̀ tó láwùjọ wa nínú rẹ̀ mọ́rádù kùlù nínú àtìbáàbù mọ́rádù kùlù bẹ́ẹ̀rù ní màá sùn onímọ̀ ṣe mímọ̀ dẹ́sẹ̀ torí pé máa lapa ọlọ́run ní bá kálà báyìí rọ́wọ́ ní àlákò lóbi yìí mà kánà sígùn ìyìn tí wọ́n ṣe lẹ́sẹ̀ ló kó èrí rọ ọkàn wọn tọkàn wọn fìdá láìsàn. bákan náà ni nínú àsábàbí ọkàn àbí àìsàn ọkàn ó ní ìsìmáhùn máa láàjúṣù sì máa hùhù kéèyàn máa gbọ́ orin ẹ̀wọ̀ láti ń bẹ fún kéèyàn máa gbọ́ alukur'an tá à ń pariwo gbogbo àwọn olùmọ̀ ń pariwo ẹ máa ka alukur'an ẹ máa gbọ́ alukur'an fàzọ́hàrọ̀ asáró àdá sìmáì mùhárọ́ gbígbọ́ àrọ́ ọmọ yẹn wá lápá lára ọmọ yẹn títí àtà afsada kọlìbà títí ó fi bọ́kàn ẹ̀jẹ̀ ọ̀sùnlùkà àti wáyẹ̀ ẹlòmíì ó gbọ́ mi lébi pé tó bá rántí orin yóò jó kò sì mọ ọgbọ́n lásìkò tí ń jó yẹn wàá síbi tí wọn ti lè dájó lẹ̀ kò ní ìdí onílù mọ́ sẹ́mọ̀ tó yẹn kí kí ẹ̀kan sàdédé ti jó mọ́lẹ̀ nígbà tí àwa wà kéékèèké kò sí bó ṣe lè sọ tó pé kó rẹ̀ wọn wọn sọ kó rẹ̀ ẹ mọ́ gbọ́n ti ẹ mọ́ gbọ́n ti ẹ o àgbàlagbà ó sọ bẹ́ẹ̀ pé ó rẹ̀ torí èmi náà bá pàdé tí ń jó ní ní òkè ń jó ní o àwa wà pẹ̀lú ilé ìwọ̀n àti normal. kí ẹ kàn tàbí bí nígbà tí òwò lù tó bẹ̀rẹ̀ ó kàn rántí orin kan irú ọkàn yẹn láṣáká kò sí ìmẹ́jì irú ọkàn yẹn ti bàjẹ́ wọn ò ní ẹsà gbìlọ fún tọ́jú ẹ̀jẹ̀ kan lọ yẹ̀wò. afẹ́ra sòlúkà kẹfẹ́ rí mínà nìsá wà sùlíàn lọ́mọdé ọ̀dọ́langba lọ́mọdé lọ́kùnrin lóbìnrin báyìí lọ́wọ́ kẹfẹ́ nígbà tí inú dùn àtìgbà tí yóò dùn à ń fẹlẹ́ yìí ṣàkíyèsí torí àyà sọ́ra seventeen àyà sixty four yóò mọ ìyàwó lẹ́nu pé àkóso ah, jẹ́ pé gbọ̀ngàn ní koran dàtí láì ajẹ́ pé tíra ìsìn ọlọ́run lélẹ́ ìlú tán o ẹ mọ̀ gbọ́ wàsáàpù bíbí máa ń ṣàtọ́ àtà nínú bí sanwó ti ohun rẹ ohun ohun ohun bàjẹ́ yẹn ohun ètù wàsáàpù bíbí máa ń ṣàtọ́ àtà nínú títa ẹni tó ọba lágbára àti kápáǹdì kan nínú wọn ẹni tó ọba lè rá mú fi ohun ẹ burúkú yẹn rá wọn mú kọ̀ọ̀kan lórí nínú sọ́dọ̀tún ṣùárọ̀ sórí àwọn ọkùnrin wàṣù àárọ̀ wòye tẹ́lẹ̀ ohun lébọ̀ òwò ọlọ́run láwọn kò kí ni wọ́n tẹ̀ láwọn olórin orin èṣù ẹ sì wo pẹ̀lú ọ̀pọ̀ security ọ̀kan fẹ̀rẹ̀ láwùjọ wa láìpẹ́ yìí lérí àgbègbè wa táwa nígbìmọ̀ sọ yìí ń sòde kan ìjáde ọlọ́run lọ́ba ní pẹ̀lú sí o tó fi lakú lọ tó fi lẹ̀ nílọ. orin ìtí máa bí nìyẹn alukurani wà á máa bí màá yẹ tó wáyé pọ̀ labá ti rọ́pò bí máa gbọ́ orin sáàbà alukurani rọ́pò ẹ̀. bákan náà ìhòòhò ọmọbẹ nínú tí máa ń pa ọkàn ìhòòhò táwọn ẹ̀yìn obìnrin ti dára wọn sí àtọmídán àtàgbàlagbà wọ́n bẹnu tí máa ń ṣe kú pa ọkàn àbí àrùn tó jẹ́ pé táwọn náà tọkàn náà táàbà tètè kíyèsí yóò lọ síbi ìparun náà ni eléyìí náà bẹnu sátù náà àyà tààtì sí tààtì wàn ọlọ́run ní ẹ̀fà òwò mọ́ nínú ẹ̀ ní mọ̀tọ́ láti kútùbù ìfà sídà nínú ọkà wọn ìwé tí wọ́n kọ kó bàjẹ́ yẹn ẹlòmíì ti ha sórí kíṣẹ́ tiẹ̀ wà ìwé rẹ̀ wà fíìmù ẹ̀ wà táwọn èèyàn ń wá ká tí ó pé tí wọ́n bá ti wò tán àfi kí pátíkà ò ṣẹlẹ̀ àfi kí pátíkà ò ṣẹlẹ̀ kò sí ìwòsàn kan lẹ́mọ̀rọ́dùn kúrú ńlá bìdàwá ìlẹ́bí àzálà lọ ọlọ́run tó sọ oògùn kalẹ̀ fún gbogbo àìsàn in tó sọ kalẹ̀ fún ọkàn tí ń ṣàìsàn àbí tó ti kú àbí tí ń ṣàìsàn ni ìsáàbùkú wà tó nẹ́kọ̀rọ̀ tó lè rí sallallahu ta'ala alaihi

eléyìí òun náà láti máa na wòsàn àwọn àwọn ọkàn wa o ọlọ́run kò máa yẹ ká gbé àrùn náà jẹ́dọ̀ ọlọ́run kọjá wòsàn láyé kátìbálà ká jẹ́dọ̀ ọlọ́run jẹ́dọ̀ ọlọ́run kìí àná wasalaamu alaykum wa rahmatulahi ta'ala wa